balẹ̀ o mo o. ní kí o wọ́n ní àṣèyíṣẹ́ mi o wọ́n ní ọdọọdún làárọ̀ rógbó ọdọọdún ọdọọdún báyìí wọ́n ní o. àwọn ẹlẹ́kùú ọmọ ké bí eku. àṣẹ. ọmọ èèyàn ọmọ wa fọ̀n bí ọmọ èèyàn. àṣẹ. wá ṣe o. kábíyèsí o kádé ó pẹ́ lórí káṣẹ ó pẹ́ lẹ́nu ìrùkẹ̀rẹ̀ á di abẹ́rẹ́ o gbogbo àwa aráàlú bàtẹ́fin á dáa fún olóyè a máa kú ewu ọdún ọpẹ ló tọ́ sí wa pé ọdún ìtúnṣojú gbogbo wa tọdún tó ń bá ṣojú wa o bá láyé bá láàyè. gbogbo aráàlú kábíyèsí fẹ́ bẹ̀ ọdún ṣé ẹ̀yin olóye ṣé káàbù. ẹ̀bù ẹ̀bù ẹ̀bù bíbù ni bíbù ni. bàbá o. ẹ ṣeun ìyá wa ẹ ṣeun ṣeun bí ojú ẹ̀rù. ìlú ìbádáfi ò ní bàjẹ́ o. ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́ ẹ rí alápò orin bẹ́ẹ̀ bó bá fín lójú ìwọlẹ̀ ni bẹ́ẹ̀ bó bá dà lójú ìwọlẹ̀ ni ìwọlẹ̀ náà ló ń jẹ́rìí báyìí kẹbọ òfin o kẹbọ ògbà o. kábíyèsí kábíyèsí. gbogbo ìlú ìbátẹ́fù o oh. mo júbà yín o òṣàlú ìbátẹ́fù ìbà rẹ ẹ bá bi mí léèrè wípé kí ni mo ṣe ń ṣèbà kí n má bàa dàbí ìrun àwọn òmùwẹ̀ kan èyí tó wẹ̀ títí tí ò rántí láti ṣèbá odò iyemọja gbèrú wọn lọ ni iyemọja ò ní gbé wa lọ o ẹ wò ó wò mí pé mò ń jó ṣọ̀tún mò ń jó ṣọ́ṣì inú mi sì ń dùn <laughs> inú mi ò sì dùn bẹ́ẹ̀ rí ìdí tínú mi fi ń dùn wọ́n fi wọ̀nyí lónìí ẹ wò n ò lè wúre nídìí òòṣà yìí á wàá gbéra á taṣe àgẹ̀rẹ̀ ẹ̀yin ọmọ olù ọkọ èmi àtàwọn olóyè mi ó sì mọ ọjọ́ a wàá gbéra odòdó odò ni wọ́n ti wúre tọdún yìí ẹ wo àṣírí kan ń bẹ tẹ́ mọ̀ òní ni wọ́n fi wọ̀nyí. kábíyèsí. ẹ mọ wò mí o kan. èèyàn máa wòran o. ẹ má fi rùrùkẹ̀rẹ̀ ìlú lẹ fi lélẹ̀ hùn. kílẹ̀ ẹ wo ẹ mọ̀ fi lẹ̀ yóò dáa fún yín. aṣọ dùn ní àtúnṣe tẹ̀mí. ṣùgbọ́n nǹkan tó dùn mí ni wípé lè bá yín ṣẹ̀ mí. Ah! kábíyèsí ẹ má ṣe pé àjọsọdún èyí àtúnjọ ṣe tẹ̀mí ìta yàtọ̀ ọmọ ni. àṣẹ àṣẹ. kò yé yín inú mi ń dùn ni àbí ẹ gbọ́ àná ohun tá a rí ẹ̀ nílẹ̀ ó rí yọ̀dà fún yín. ǹlẹ́ o ẹ̀yin ìlú kò ní í bàjẹ́ o gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ́ ẹ gbé lé mi lọ́wọ́ mo jẹ́ iṣẹ́ náà bí iṣẹ́ ọmọ ni mo jẹ́ nítẹrú o mo bá ifá sọ̀rọ̀ ifá sì ló ti tásìkò ká ọba ṣùgbọ́n ifá wa tẹ̀ mọ́ mi létí orí kankan làárọ̀ fa adití pé a gbọ́dọ̀ jẹ́ adelé hmm. ọba ni ká jẹ́. ẹ̀yin àgbáwo tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà nígbà tí wọ́n ti ń jọba ńlẹ̀ èmi ò sọ pé yọ wáyé èèyàn ta ni fáwa mú báyìí pé yọ jọba. ọ̀kàrẹ̀ ọ̀pálábà káàbọ̀ ọjà ọlẹ́gbẹ̀ẹ́dọ́gbọ̀n ló ń rọpọ́ kìkan yóò ní lẹ́yìn káàbọ̀ ọjà ìlú mọ̀ rọpọ́ kíkan bí ọmọ ọba àná ọba adésoyè tọ́wájà ọmọ tó bí sáyé onífàmù. Ah. Ah. ẹ dákun àgbà adésoyè wo ń bẹ. èmi ọmọ fadésoyè tẹ ẹ ní pé méjì alọ́ba àná tó bẹ́ omi tó wájà ọmọ rẹ̀ ní fámú. awo ah. ọ̀rọ̀ ọmọ sọ́sí alẹ́ nu bí yọ̀ sí iṣẹ́ òsè panla iyọ̀ òsè tó dànù bẹ́ẹ̀ náà bá rántí ẹ rí i pé ọmọ da kábíyèsí àná láàmú díẹ̀ ìjọba ọ̀hún pé oṣù bóyá bí oṣù mẹ́rin àbí márùn-ún mọ́ ṣẹ̀ṣẹ̀ ni. mẹ́fà ni. mẹ́fà ni. Ah, ṣé ńgbà tí ọmọ ìbá wa dàgbà ṣé láàfin ìjọba ni àbí lọ́pọ̀ olóò náà láàfin gbé àdéhùn tiẹ̀ yẹn bóò láti ṣe dáàfin dé ládé. yóò tiẹ̀ da fún olóyè àbọ̀ ọ̀gbọ́n bí mọ̀kì mọ̀gbẹ́dùn lọ́ọ̀rẹ́ mi kéegi. ọ̀rọ̀ náà tojú sú èmi náà ah, ah, ṣé òpólù ọmọ yẹn láwàá gbé sórí àpèrè ní àhín láwàá pọ̀ bá jókòó láàmà àfọ̀rọ̀ lọ ṣé wọ́n de nǹkan máa ń dì ní àhín ni àbí tèwo àbí ta láwàá gbé kalẹ̀ tá a pa nfọ̀rọ̀ lọ. àwo báwo da táwo ṣe ṣé ọmọ rògbò ọhún láwàá fi jọba ní sẹ́yìn ń tọ̀nà. ẹ̀yin ọ̀tọ̀nà ni ń bí ẹ bá lé ayé òǹjẹ́ dé náà nà pé ń gbà àfa bá sọ̀rọ̀ àfi kẹ́ ẹ tó máa ta lókìtì ẹ máa ta lókìtì ẹ wàá pa òun fádà ẹ ṣèfẹ́ náà yín èmi ò wá mọ̀ o bóyá ẹ máa fà ń tẹ̀ ẹ̀tẹ́ wá sáàfin ni bóyá ẹ máa pin gbé ń lọ́rùn ni o bólóyè ìbá gbé díẹ̀ kí wọ́n náà gbé díẹ̀. àwò àní pé kí a wá nǹkan ṣe sí i. alẹ́ ni tí fámúnù ṣe ọmọ adéṣoyè. ǹdẹ́lẹ̀ àwọn. ẹ̀ máa ń wòran àjọ òtú ìjíròrò rẹ o. Ah, kò sáyẹ̀ sí o. òun náà láàfin ìjọba. kí lẹ́ ìjọba kí lọ́ọ́ máa sọ lẹ́nu ọmọ sọ ọ ṣá sọ̀rọ̀ ṣùkà ọmọ ọmọ ọmọ ìyanu ọmọ sọ̀rọ̀. kò sáyẹ̀ sí o. Eh, eh. ọkàn ìjọba rẹ pé òun náà láì jọba sọ̀rọ̀ ni wọ́n sọ báà ni wọ́n máa wọ́ bọ̀ wọ́n kọ́rọ̀ ọkọ̀ máa yanu bọ̀ wọ́n sọ̀rọ̀. o tiẹ̀ mọ bẹ́ẹ̀ ọmọ bẹ́ẹ̀ ọmọ bẹ́ẹ̀ ìjọba bẹ́ẹ̀ ikú. bàbá. àdó. wọ́n jẹ́ yín. àgékù ejò. abalakọ mo wà bí ìbọn. yóò dáa fún yín o. àṣẹ. yóò sì yẹ wá kalẹ̀. àṣẹ. torí adéyẹmí mo ṣe pè yín. gbogbo wa pátá la sì mọ̀ pé ọba ti wọmi lọ. bẹ́ẹ̀ni. ẹni fásitì ti gbé fàjẹlẹ̀ báyìí ó ní ọmọ oṣù mẹ́fà ẹnìkan fi jọba gbogbo ọ̀nà tá a bá wá rìn tí adéyẹmí ò fi gorípò bàbá rẹ̀ ni mo pè yín sí o. bàbá ìbéèyàn àgbàlẹ́pá lówe ẹni tó ní jẹ́ ká jẹun yó àádọ́ tilẹ̀ pọ̀ mọ́ ń jẹ ni. ẹ ṣeun bàbá kábíyèsí ẹ ti di kábíyèsí náà ẹ fẹ́ jẹun gbọ̀ngbọ̀n àwa tá à ń bẹ́ bí àbá yín tilẹ̀kùn ọ̀hún gbọ̀ngbọ̀n. ẹ bàbá kódà àti ẹ̀wà ní rájẹ kúrò. bẹ́ẹ̀ ni. inú mi dùn wẹ́lú gbogbo ohun tí oníkálukú yín sọ báyìí bẹ́ẹ̀ bá wá ní àní rí àjẹkùrò sẹ́ẹ̀rí mm. àtìyá mm. àtọmọ ẹ bá mi mú wọn kú torí àwọn àgbà bọ̀ wọ́n láàní kọ́mítà kápẹ́ kínní kan tó ń rùn nílẹ̀ bẹ́ẹ̀ ni kábíyèsí o tábà ti wá sí bẹ́ẹ̀ ẹ wà mọ̀ wípé ẹnìkan bọ́ sórí ọba ẹ gbàdúrà mi ẹ sì mọ ẹ̀ka yẹn. ní mẹ́mẹ́. aṣọ àbọ̀wò láwà jẹ́ fáwọn tí wọ́n fi sẹ́ran. ẹ wo àwárí lóbìnrin wà nǹkan oṣù á wà wọn rí. ó ti o ẹyẹ yan mi bó ni gbàgbọ́ ṣe pé bẹ́ẹ̀ òun rán a bá pè ẹ jèrè ohun tá bá fọ fún fèrè òun ni fèrè ó fọn jáde o. ẹ wo àyíká jẹ kooru bàbá náà ti pa wọn àti jẹun bọ́jẹ́ ti ń ṣojú náà nù àbí bó ni. àbí bó àti pa wọn nù òun kọ́ tá gbé àgbà wọn nù. iṣẹ́ máa ń gbé wa ó láṣẹ ń forí balẹ̀ fún iṣẹ́ ṣe ó. o ṣeun o lé o máa fún ẹ sọ ahara ò sì ní ha lóhùn yẹn. tó adéyẹmí wọn bínú pé mo bá ẹ lóye mo pè ẹ lóko o kọ lọ ṣáájú kóyè tó tẹ̀lé a ti mú ọdẹ lé ikú a sì ti mú ọdẹ lé èyè ibìkan tó kù náà ló dé yìí o ọ̀wá nígbà mẹ́tẹ̀ẹ̀ta tí ń bẹ ńlẹ̀ yìí ìgbà oyin bẹ ń bẹ ìgbà ata ń bẹ bẹ́ẹ̀ ni gbà ní ń bẹ hmm. orí ìyá àti bàbá tó tara wọn jáde wọn jíjẹ ò ti gbàgbé o. ọ̀sẹ̀ o ló dáa. tọ́ adéyẹmí oríta mẹ́rìndínlógún ló dé yìí o ò ní í síyà o àwọn aráàlẹ̀ wọ́n tì ọ́ lẹ́yìn wọn ò ní í jí o síyà. Eh, torí wọ́n ní àtàrí ẹ̀ sága mẹ́ta ń tọpẹ́ wọ́n ní jẹ́jẹ́ lọ kọ́ gbó jẹ́jẹ́ làdá gbó gbígbé bá dàgbà arákòrò pẹ́ lórílẹ̀ tí ẹ dàtẹ̀ pé orílẹ̀ lónìí yóò ju ọ ṣe o. tó agbẹ́bẹ́ ìwé àpẹ́ adáralẹ́wà bí ọ̀sán ajímọ̀kọ́ ògbẹ́bí ewé rinrin gbogbo wọn pa ọ̀pọ̀ tó ọbọ̀ gbẹ́rù àgbàdo o. àṣẹ. àwa ò tún ló nǹkan tá a tù wí mọ́ ṣùgbọ́n ètò ìwé ìyá rọ̀ rọ̀ mọ́ bẹ́ẹ̀ ni ó sì rí ó lé ti gbọ́ o lápẹ̀rẹ̀ àgbà. àkekèé kò lè dágìté dágìté o dágìté ọ̀làlà kò lè dágìlà dágìlà kó dágìlà ọmọ rí odò lè dáyẹ́gùn dáyángún ò dáyángún ọmọ lọ ò lé dáta lọ dáta lọ dáta lọ bí ò sérelú bí ò sérelú bí ò sérelú àtàpè náà òṣùgbò ò lè dáwó bí ò sérelú bí ò sérelú bí ò sérelú àtàpè náà. ẹ̀ta ń ta wọ́n. èjì ń ta wọ́n. ọ̀kan tó kù. táwọn fi dán ni. èmi náà ní bá wọn fi dán o. bá wọn fi dán o. ó fi dán lẹ́yìn o. ẹlẹ́dàá ìyá rẹ̀ tẹ̀lé ọ. kábíyèsí o kábíyèsí o ó ti pẹ́ lórí adé apẹ́ lórí adé apẹ́ lórí ìrùkẹ̀rẹ̀ ọba yóò wá dìtì ọ̀pá yóò dàbẹ́rẹ́ ẹ ní báyìí tó ti jẹ́ gbá oyin ni kábíyèsí gbé ìlú tùbà yóò sì túṣẹ ẹ̀yin olóyè àtẹ̀yìn àtòun ẹ mọ̀ ṣe ètùtù tó kù àwọn ò mọ̀ ọba àárẹ̀ ìmúra bọ́ba lórí àwọn aráàlú ọ̀nà síbẹ̀. ọgbẹ́gbẹ́ oyin ìgbà oyin ló gbé adéyẹmí oyin ló gbẹ́gbà oyin. Ogbe gba oyin, ìgbà oyin ló gbé adéyẹmí oyin ló gbé adéyẹmí oyin ló gbé sọ̀rọ̀ ẹ̀ẹ́dá ẹ̀kọ́ orí àwọn olùdí nígbà wo la orí rẹ̀ ní. àti àwọn olùdí rẹ̀ báyìí. orí rẹ̀ ẹni owó rẹ̀ ti fọ́. alálẹ̀ bàbá wa ṣé o ẹ̀jẹ̀ ojú ṣe o ẹ̀wọ̀n lójú ti a ẹ̀wọ̀n lójú ti a o ẹ̀jẹ̀ ojú ṣe fún a o. ọ̀tọ̀ ìgbà rẹ̀ dá o. àgbà rẹ̀ dá a tún lẹ́sẹ̀. bàbá àyìnbó. ìyá ẹ. èmi ló dé tó ìbọn ọmọọṣọ báyìí ẹ sì bu ọmọọṣọ báyìí kó jẹ ń lọ. inú ẹ bu òróòrùn sa ah. ó rí bó ṣe tolẹ̀kẹ̀ mórí tó tò mọ́rùn ẹni bo ni wọ́n á lọ. Ah, bàbá mi lédi tí gbogbo àwọn ẹgbẹ́ mi múra dáadáa ṣé kébì wọn múra oríṣiríṣi tẹ̀lé wọn lẹ́yìn ni àbẹ́yìn ò gbọ́ ipò nílò ọba adéyẹmí ń joyè. ọba adéyẹmí ń joyè ọba adéyẹmí ń joyè èmi wá jẹ́ ìdílé ọba àbólóyè ni mí tó fi wá fẹ́fẹ́ ṣe báyìí jáde ńlẹ̀ tó ọlọ́run lọ ààfin. ìgbà òyìn ló pé adéyẹmí tó yẹ o ó pé bá òyìn ìgbà òyìn ló pé adéyẹmí tó yẹ o ó pé bá òyìn ìgbà òyìn ló pé. ilé ló dé ọjà rẹ o. òní lọba adéyẹmí ń joyè òní náà ló sì gbé gbá ìgbà òyìn ló sì gbé. ọba adéyẹmí èwo ọba adéyẹmí tí wọn dáfá tífà ò mú kóhun ní òjọba tọ́lọ́mọ ọba àná ni kí wọ́n fi jọba òun lè yín sọ pé gbígbá oyin. ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ ẹ mà pé ṣòkòtò ló máa sírí abẹ́ njú ojú tòbí tó ojú ìró òtó àwa la mọ ti lọ láàrin ìlú torí àwa yìí ni olótìítọ́ ọ̀lù ẹ olótìítọ́ sì ni òṣìkà ìlú ṣe jẹ́ gẹ́lẹ́ ló sọ. ẹ apamọ́ nínú ńlá a sì nínú làṣà bí bó pọ̀ ẹmọ́ lẹ mọ́ ń lọ. lóòótọ́ ni o gbogbo wa la mọ̀ pé adíyẹmí tí ó doyè yìí ìdílé ọba àná tó wàjà ní í ṣe. ìtẹ́nì kìíní rí tẹ́nì kejì gbogbo yín ò lè jókòó rọ mú ẹ wá rè nísìn. a lọ sáàfin ṣùgbọ́n ká tó a máa lọ sáàfin a lọ sílé àyàn onílù a wà kólù a kò ṣẹ̀kẹ̀rẹ̀ a mọ bá rìyá níṣó. ó gbé gbá òyì ìgbà òyì ló gbé níyà mi dòye o ó gbé gbá òyì ìgbà òyì ló gbé adéyẹmí dòye o bá òyìn ló gbé Adéyẹmí jòyè o ó gbé bá òyìn ìbá òyìn ló gbé Adéyẹmí jòyè o ó gbé bá òyìn ìbá òyìn ló gbé Adéyẹmí jòyè o ó gbé bá òyìn. Oh! gbà rí bí ń sọ̀rọ̀ ọ̀rọ̀ rí ń gbòòrò ẹnu ẹnu ẹ gbà ẹni tí ọgbẹrù gbọgbẹrù àtàárọ̀ kọ́lá ti ń bẹ̀bẹ̀ ni ìyá rẹ̀ ní ọmọ ọlọ bàbá ní ká mọ ọlọ ìwọ pé ètò ìtira ẹ lọ́rùn ọwọ́ àdìsìn ọwọ́ ni a mọ ọlọ nànà mú àlùsí ìyàwó ti ń di kùkú mẹ́rù ń ọmọ wa kíradà tí ó gbà lórí ẹ náà. ìjọ rẹ̀ tọ̀ ìsìn ni ó sọ pọ́ọ́rẹ́ òun látòní tá a ti ń bẹ̀ tí ń fa gbọ̀ngbọ̀njá tó sọ pé òun ò ní lọ ó wá dì sí ó wá sọ pé ó rẹ̀ òun. ẹ má bínú èmi mo dá yín lọ́rọ̀ bó bá lè gbé ń kẹ́ni mi méjèèjì lé ń gbèrú ló bá tán ó ṣàtẹ̀lé mi délé ajẹ́pọ̀ ọgọ́nu ọgọ́nu kọ́ ọgbà lórí ẹ̀kọ́ ọmọ gbé lọ ká má sọ pé nù tèmi dùn sí ni èmi bá ti tẹ̀lé lọ́mọ bá ń bẹ̀bẹ̀ ranù kan ètò ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ránṣẹ́ kò ní jẹ́ bẹ́ẹ̀ ni kò mọ fífi kọ́. wọ́n tẹ̀lé wọ́n mọ̀ fèsù dẹ̀ jẹ́ wá ní fún yín ìyá mo sọ fún yín tó ẹ tẹ ṣàánú kúlẹ̀. olórí ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ kí mo tún ṣe ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ ẹsẹ̀ díẹ̀ dídé olórí ilé mi dé bí ilẹ̀ ẹ sátẹ̀lé mi ẹ fọkànbalẹ̀ kò séwu ẹ tẹ̀lé. ayé mọ̀ gbélé ẹni afọrùn lọ ń gbòógì dé olú ti léwìn gbogbo ládùúrọ̀ táàrí. ẹ rọra o Thank you. kábíyèsí. kábíyèsí o. àwòrán tí ń wá ń jẹ́ fẹ̀yẹ̀. kábíyèsí o kábíyèsí. amọ̀dé wúlọ̀ ṣan. àmẹ́mi mọ̀ pé àgbàlagbà tí ń sáré nínú ẹ̀kan bí ọba lé nǹkan nǹkan ni ṣé o ṣí. ẹ <laughs> eh, ìlú tòsí ọ̀dọ̀ wa ni mo ti ń bọ̀ ajérò mi ń bẹ̀ o a lọ ṣe ọ̀sẹ̀ fáńbẹ̀ gbogbo àwa awo kálukú sì ń gbé fáànà lẹ̀ wọ́n ń ṣàdúrà fún lu wọn èmi náà bá gbé fáànà lẹ̀ ń ṣàdúrà fún lu wa ah! ògbè kan jáde kábíyèsí <laughs> odò tó jáde náà lágbára ògbè fún ni ògbè fòǹfò lóhun kọ́rùn ọ̀mọ́ kábíyèsí eléyìí ò lè gbé ara lọ lé ní kí n yàgbọ́ ẹ orí ìjókòó tó wà yìí kì í ṣe tiẹ̀ kábíyèsí dákun wọn rọ̀ ń tútù wọn rọ̀ ń gbígbẹ fìjókòó lẹ́fẹ̀ẹ́ tó ní kí lè o lè bá a tùbà kó túṣẹ tó o bá ṣe bẹ́ẹ̀ ìgbà rẹ ò lè dáa kò lè rọ àwọn èèyàn lọ́rùn kábíyèsí kábíyèsí kábíyèsí. awo hmm. awo ìlú tó gbélé yìí ewé kókò ló fi gẹmugẹmu ló sì fi ṣọ̀pẹ́ ẹ̀ ọwọ́ àníwọ̀n gbòòrò náà kọ́ ya ìwọ náà ló dé fálẹ̀ yìí o tó ní ọmọ oṣù mẹ́fà ni kí wọ́n fi jọba. ńgbà tá oṣu ọmọ oṣù mẹ́fà tí wọ́n ní ṣé mi lọ bá kan ó lé mi kọ́ yóò ní bí n bá jọba. eku ò ní ké eku bẹ́ẹ̀ lẹ́yìn ò ní ké bí ẹyẹ àmọ́ ń gbà tẹ́lẹ́dùwà ó ọ lọ ìgbà oyin ni mo gbé ojú wa ti ọba yìí wá gbọ́ kinní kan o wọ́n ní akíṣe ló bí arúdu bẹ́ẹ̀ ló bí akíṣe òrìṣà lọ́gbọ́n máa kíṣe mọ́yìnbọn. èpè ní sọmọ bíbí wọn nílùú àwọn ìjẹ̀bú wọn ń bọ́rù mi là á ṣọ̀tẹ̀ wọn ń bọ́rù mi là á ṣọ ọ̀rọ̀ mi là á pẹ́. èèmọ́kàrẹ́ ìránṣẹ́ iṣẹ́ nílùú wọn. akíṣe ló bí arúdú bẹ́ẹ̀ lárúdú náà ló tún bí akíṣe. àṣẹ ní sọmọ bíbí wọn nílùú tàwọn tẹ̀gbá. wọ́n ń bọ́rù mi là á ṣọ̀tẹ̀ ń bọ́rù mi là á mi là á ṣe pẹ́ ọ̀pá dànù. ó sì mọ́kàn rẹ̀ ìránṣẹ́ wọn akíṣe náà ló tún bí arúgbó bẹ́ẹ̀ lárúgbó ló bí akíṣe ṣàkàtú ní sọmọ bíbí wọn nílùú tàwọn tègùn wọn ń bọ́rọ̀ mi là á ṣọ̀tẹ̀ wọn ń bọ́rọ̀ mi là á ṣọ̀tẹ̀ àwọn mi là á pa ọmọ kan rẹ̀ ránṣẹ́ ṣe ni bọ́ọ̀ bá bá a ṣọ̀tẹ̀ ṣọ̀tẹ̀ ọ̀rọ̀ mi là á pa. kọ́kọ́dé sí ọlẹ́nu kọ́kọ́dé sí ọlẹ́nu á yan gbà ẹ́ bẹ́ẹ̀ ni mo sọ. So ìran ogún ní jẹbọ ìran ọlọ́fin èdè ní bẹ́tẹ̀tẹ̀ gun lórí ìran bàbá mi ní ṣàwọ̀ Ọ̀rúnmìlà ò lè pa èmi mọ́ ó dé ìwọ̀ Ọ̀rúnmìlà ọ̀pá ọdún ìbànú pa, mo sọ ọmọ lẹ́nu wẹ́gẹ́wẹ́gẹ́ yìí tá a bá fi ń gébì fún yín tẹ̀ ń sọ ọ́ nù iná wa ń dùn sí i ṣùgbọ́n tá a bá yẹ dáfá fúnrú yín tá a bá yẹ sọ̀rọ̀ fún yín ẹ gbọ́ kẹ́ ẹ sì gbà kó lè bá a dẹ̀yìn lọ́rùn alágídí ni ọ bá sì jẹ́wé tètè fi ó sú mi ẹran òfin àwọn aláyé ó dúró fún aláyé ńgbà tí lọ́jọba wé òfin àwọn olúwa dúró fún olúwa ńgbà tí lọ́jọba ẹ̀wà bẹ́ẹ̀ ni mo sọ àṣẹgún ọ̀fẹ́ jẹ́ kó o múra èèwọ̀ ni èèwọ̀ sì regbè kọ́ bọ̀ bẹ́ẹ̀ ni bí ọmọdé bá darí sa pápápá ọmọdé bá darí sa rúru oko wọ́n ti rúkọ ẹ̀ bọ̀ wálé fúnfún náà bí èèbá pa àwo fi bí ilẹ̀ fún yín ntọ́ bá dá kọ́ máa dá ìjòkùn o má ṣèṣe ẹ̀lú o aró ló láṣọ ọlọ́run. mo sá sí ẹ. bí ẹ bá wò dáadáa á rí i pé wèrè lèmi náà ló bá ṣe pórí mi pé tí n wò é ṣe wìrì tí wọ́n jẹ́ ń pa ni ó sì ń lọ báwa rí i ò ní délé ọ̀rọ̀ kan ò ní dókó ó sì fọ́kọ̀ ọ̀rọ̀. ó sì mú já. sọlẹ̀. ẹyọ tó awo wọdà. <laughs> bàbá ẹ dákun mojú ń mi mọ nǹkan jù lọ bí tí ń lọ ni. ọ̀kan júre bì kankan èmi tó ń wò yìí èmi yìí sọmọ ìlú yín ní rárá ọgbọ́n mi àmọ́ àrínú ròde olùmọ̀ràn ọkàn ní èmi ọgbọ́n ṣé ọ̀rọ̀ tí kábíyèsí sọ sí ọ ní bí ọnu ogbó ń tọ́ba sọ ni mo ti rí ọ̀gbọ́n mi ṣùgbọ́n mẹ́wàá fi sì bínú ṣọ̀gbọ́ bọ́ọ̀ bá bínú orí ẹ̀ka alẹ́lẹ̀ káàárọ̀ ń padà bọ̀ pèbí torí ọ̀rọ̀ tó o sọ fún ọ èlò bá ń sọ̀sọ́kùsọ ọ sí ọ sí ló pé kọ́ ọ mórí wá kọ́ ọ fọrùn lẹ̀ ọgbẹ́ hmm. fúnnifá tó dá fún ọ ó gbé fòǹfò lóhun káwọ̀ tán lọ́rùn mẹ́bí ntí fa wí ni wọ́n bá fọ̀ jáde. ṣebí ntí wọn náà wí fún ọ nu. ẹ mà ṣeun. àbí àìwò tọ́ ọ bẹ́ẹ̀ bínú lọ bẹ́ẹ̀ ọkàn kún ṣòro wọn nù ni. ọgbọ́n mi má bínú sọ̀gbọ́ lórí ọ̀rọ̀ tó sọ gangan ni wọ́n padà wá fàbọ̀ sí ọgbọ́n ọ ní dààmú ọmọ ò ní tọwọ́ ẹ̀ wó ntáyé òbí lé ọlọ́wọ́n ò ní béèrè lọ́wọ́ rẹ̀. ojú ò ní tí ọ ọ̀ká rẹ o àgbọ̀ rọrùn àgbọ̀ kalẹ̀ o ẹ ṣé mo dúpẹ́. ọ̀rẹ́ wa o. Ah! máa rí tí kò sí. mo ti délé náà tẹ́ nígbà àmọ́ kán dábúlé àwọn ọmọ wa ní pé ọwá sọ̀ni oko àmọ́ bá ní kẹ́mi ní orúkọ bèè nìyẹn ẹsẹ̀ wá kí n wá wò ẹ́. ó dà báwọn àmọ́ ẹ bá sì ti dúró dèbò lábúlé. kábíyèsí ọba ó ní ọmọ àbọ̀ alẹ́ òròyè kẹ́hán èyí ti fi kí ẹ̀gbọ̀nsẹ̀ rẹ̀ mọ́ rẹ̀ mo bá ya ta pé kébì náà wá fúnra mi kí n wá sọ fún ẹ òye kan wọ́n ní ọwá joyè èyí ẹ̀kan ifá ọ̀rànràn tí wọ́n máa dá káàkiri ní àwọn ìlú wọ́n wà ní ẹ̀yìn ifá ọgbẹ̀ fún wọ́n ní lọ́yọ̀ fún ló wa tí wọ́n bá fẹ́ kí ìlú ọ̀tùbà kí ọ̀tùjẹ. nǹkan méjì lẹ bá wa ìkíní wọ́n ní mọ ọbọ nílé kí n wá joyè èkejì wọ́n ní wọ́n dífàlú ifá ogbè fọnfọ lóhùn káyà mọ́ ló jẹ jáde hmm. bàbá mi arábàmbí lọ́wọ́ sùn lọ́rùn adékànbí ọmọ ẹfúnjẹlà ẹ̀gbọ́n mi yóò rí bẹ́ẹ̀ ẹ̀gbọ́n wa tó gbọ̀nà ẹ̀bùrú lórí oyè ní gbogbo nǹkan yìí ń bá wí kìí ṣàwà bó tiẹ̀ jẹ́ pé àìsàn ọmọ ìyá kan náà bàbá kan náà ló bí a ẹ̀gbọ́n wa tó sì jẹ́ òun lóye tọ́ sí mbọ́nà èbùrú ni adéfiré lẹ́pa tẹ́ bómi lọ <laughs> bẹ́ẹ̀ yóò bá mọ èmi mọ̀ wọn ò sọmọdé náà wa wò ó ẹ wo ó ń wá pè mí kémi wá kí n mọ kí n wá lọ rèé joyè abí ẹ ṣe bá ń wí fún kó fọ́ mọ́yè rẹ̀ jẹ́ a jẹ́ tẹ̀tẹ̀ ẹnì kéè gbọ́dọ̀ jẹ́ ẹnì kéè jẹ́ bó bá ṣẹ̀gbọ́n mi wá àwò kò lè ṣe mí bẹ́ẹ̀ n ò jóye ẹ̀ mo kọ̀ mi ni sanmi mò ń jẹ́ yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní ilé sanmi ó dùn jóye lọ ẹjọ́ fọwọ́ máàfin rẹ̀ kó mọ̀ sí ṣe wá rí ti ifá tí ó jẹyọ òun òun ni ifá ń pòwe mọ̀ wípé ògbè fòǹfò lòun káyàwó mọ́ ìtumọ̀ rẹ̀ ni pé orí oyípo tó wà kò tọ́ sí i ọ̀nà ìrú ló fi débẹ̀ àti pé nǹkan ẹnìkan tó ṣe pàtàkì ń bẹ lọ́wọ́ rẹ̀ kó lọ rèé filẹ̀ bí ò filẹ̀ ìlú òní tùbà kò sí ní túṣẹ kí wàá lẹ̀ ń gbéra ilé mi gbọ́dọ̀ kí lẹ̀ ń wá mi bọ̀ fún. ẹ bá ti wí fún pé àbúrò yín ò ní òye jẹ ẹjọ́ ọmọ ṣàfihàn àtàwọn aráàlú rẹ o ẹjẹ ń wà lókè rìnbí ni abúlé tí mo wà yìí wọ́n fẹ́ tèmi bí ò tẹ̀ abúlé bàbá mi wọ́n fẹ́ mi mo sì ń fẹ́ tiwọn ẹ̀gbọ́n mi ẹ̀mọ̀ òrèlé bàbá dábúlé òun ò kùsù fún yín ẹ̀mọ̀ òrèlé ti yín kò sọ̀rọ̀. òkè ńlá ni. ifá ńlá. ifá ńlá kéèyàn lè ṣe mẹ́. ìgbèrè ọ̀tẹ̀ lọ́rọ́ ọmọ yìí bá a ṣe ń pàkalẹ̀ kan bákan náà ó tiẹ̀ wá tó ti burú sí báyìí kò tí a lè sọ̀rọ̀. Ah, ah. Eh, bóun ń gbọ́ ni ara ẹ ti ṣe. kí ló mú ọ. àdébò ni ti ń ṣe ọ. àṣà ń kó bí ẹlẹ́dẹ̀ tó sọ lọ́nu báyìí èkí ni à ń ṣe ọ báwọn wọ̀nyí. ọ lẹ́nu tó fi sọ̀rọ̀ ni. èyí tí mo rí nù wàá ní kí n mú lọ sọ́dọ̀ àwo ńlá kó dákun kó bá wọn àkàṣe sọ̀rọ̀ ẹ̀ kó bá jẹ́ pé mẹ́ẹ̀ẹ́dùdù rẹ̀ ó olóyè ọ̀rọ̀ rẹ a máa sú mi ńgbà míì ọ̀rọ̀ rẹ máa sú mi ńgbà míì o máa sọ̀rọ̀ sùkà bí aròbó ah, ah, tó bá jẹ́ wípé ìwọ náà bá rò dáadáa tó rò ó dáadáa tó ṣé ó yẹ kó jẹ́ pé adífá ńlá ló tó mú ọmọ lọ́dọ̀ rẹ̀ tó ọmọ orí èèyàn tí adífá ńlá jẹ́ níjọ́ kìnínní àná ń bẹ̀ ó ní kí a fi ọmọ oṣù mẹ́fà ka ìjòyè ọmọ oṣù mẹ́fà ṣé àá lórí àpèrè ni àbí àtẹ̀sórí ìtẹ́ńbẹ̀ àbí bòòlà àti ṣe ẹgbẹ́ rẹ̀ ni àbí bòòlà àti àbí ìmọ̀ràn wo la bọ́ mẹ́fà dá láàfin nílùú ó èyí ò lọ bẹ́ẹ̀ adó àwọ àfọmọfọ oṣù mẹ́fà o ó tún lẹ́ni àáfìjọba ó ní ìjọba àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀tà lọ́hùn wá sí ọmọ pé gbá oyin ló sí àbí ìlú òtùbà eléyìí lọ́wọ́ àmọ́mọ́ lọ́dọ̀ rẹ̀ ni ọmọ amú òdì ifá ni ọmọ fi tàn ọ́ jẹ ah, eh, ọ̀rọ̀ rẹ̀ ń gbà mí kì í yé mi ó yẹ kó ọmọ bára rẹ sọ ọ̀rọ̀. tá a láàjòyè ifá igba òye ni gbé gbogbo wọn wọn àfi ọmọ òkú wọn náà máa hùwà bí ọ̀rọ̀ rẹ̀ o arígbò mi sọ́dọ̀ fa ńlá lọ́kàn. ọ̀tún ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ló sọ fún mi àmọ́ ẹnu rẹ lọ wà ẹ bàbá ẹ̀ńtẹ́yìn ẹ̀jọ jésà wà á sọ̀rọ̀ èyí ó ronú ò tó sọ ah. nígbà tó ń sọ fún mi pé orí mi ò pé kíní kan sọrọ báwọn lóòótọ́ ìmọ̀ràn tó ń fún mi ìmọ̀ràn ara mi. ṣé mò ń bú ọ ní ah, ìṣe. bú mi ó bú mi gbogbo tó sọ sí mi wa ni ọmọ ajé sí pé wọ́n kí mi ò ń sọ̀rọ̀ sí mi mi ṣé nǹkan rí lọ sọ ẹni tí àbájẹgbà bá ní sùúrù sí àwọn olóyè lóòótọ́ fẹ́ dìjà láàrin wa ọba ọwọ́ ọ̀hún tí ẹ̀yìn ni àwọn fi jọba ó sì gbọ́ yín lóòótọ́ nǹkan ti ń yàtọ̀ ṣùgbọ́n lórí tó ṣẹlẹ̀ yẹ ọmọ pé ẹni tí wàhálà bá bá kò gbọ́n ọlọ́mọ da wàhálà sí alágbádá èmi náà dímọ̀ dímọ̀ ń lọ ọ̀dọ̀ nígbà mo rò pin ni ní ìsìn wàá fi sùúrù bá ń sọ̀rọ̀ kí ni tó yẹ fẹ́ kí n ṣe fún mi mọ́ràn ìní kọ́ ọ̀hún bí ẹlẹ́dẹ̀. tí mo fẹ́ kọ́ ọ̀sẹ̀sẹ̀ béèrè lọ́sẹ̀sẹ̀ wàá béèrè sọ̀rọ̀ mi yọ èèyàn náà máa fi làákàyè rẹ̀ kún pé bóyá o ẹni mọ̀ ń bá rìn o ó lè mọ̀ kíní kọ́ mọ̀ kejì kọ́ mọ̀ wọ́n yí padà díẹ̀ èyí àfọ̀rọ̀ lọ́yàn ní ìṣètò wa sọ̀rọ̀ yìí ntá wa àṣekù torí gbogbo ntá bá fi ọ́ bàjẹ́ ó ní bá a ti ṣe sọ̀rọ̀ mi yọ ìmọ̀dé yìí ọgbà dùn ntá wa ṣe ni pé a wá epo pupa tó ti yọ epo pupa tá a bá wá wá yìí yọ wá jẹ́ epo tí máa ń ru yóò kéré epo kọ́ tá a bá ti wá gbé kaná tí a bá koná mọ tó bá tó gbóná dáadáa tó ń ru só ti yẹ ọ nísìn ìgbà kọkàn wà àwọn bàbá mi ní ẹ máa kan tá à ń wí só ti yẹ tá a bá fi fẹ́ lójú báyìí tá a fi fẹ́ lójú báyìí á ti bọ̀ láàrin ṣùrà só ti yẹ ọ. kí la fi kó gèrè kù. fi èèyàn òfin yóò fọ̀rọ̀ ọ́lẹ̀ tá a bá ti wá bù ṣùrà á bù sí lẹ́nu báyìí. látòrí náà láti bù. orí náà ni á ti bù ṣùrà tá a bá bù báyìí á ṣẹ̀ sí lẹ́nu ni. bọ̀sẹ́nì kan gbóná láàyè fún rẹ̀ kọjá yọ sọ̀rọ̀ àbí òye ọ mm, mm, mm. bá wa bá wá ṣèyún tá a bá rí i pé ó kù díẹ̀ káàtún. sọ́ọ̀tì yọ a tún wá gbé omi kaná a wà á bu èlùbọ́ a fi fúlú ojú ẹ̀ tá a bá wá fi fúlú ojú ẹ̀ tán tí bá ti wá ń hó sọ́ọ̀tì yọ tá a kó náà mọ̀ dáadáa tí bá ń hó igi ẹrù la fi ṣe sórí tí ihò rẹ̀ tí bá ti ń bi èlùbọ́ sẹ́gbẹ̀ẹ́ bí tí ń bì í sẹ́gbẹ̀ẹ́ bí tí ń sọ sùsùsùsù láàrin a tún wá mú gbà kọ́hún àtún àtún aṣọ aṣọ àtún kìbọ̀ láàrin méjì ṣùrà tába ti bù báyìí àṣẹṣi lẹ́nu àṣẹṣi yóò da gbọ̀n gbọ̀n gbọ̀n gbọ̀n. àtún àárọ̀ sí lọ́fọ̀. Ah! kí ló fi ń ṣe yẹ́rì ọ̀làhùn wá wò ó èyí ò dúró báwọn tí a bá tó wá ṣèyí ò tí ọ̀bá gbọ́ ọ̀mọ̀ akí ọlọ́kọ̀ akí ọlọ́kọ̀ tá a bá ti ṣí ní àgbọ̀n báyìí a wàá láti àhín gbẹrẹmọkẹ ìlú gún ńlá sàásì kọjá orí gògóńgò rẹ̀ déyè fún báwọn yìí. pẹ̀lú àké. ẹ kí ló fi ń ṣe yìí a wà á mú ata àjọsìn a wẹ lórí ọlọ wẹ wẹ wẹ tá a bá ti wá wẹ tá a wà á fa rẹ fún a bá fa rẹ a tíye tíye ni ọsọ wọn ní bá díẹ̀ bá gbọn pábà iye rẹ̀ sọ ni ìkànnù a wà á tó mú kíní a sà ló kan yàrá yìí a sà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún a sà lẹ́gbẹ̀ẹ́ òsì a tún wá mú kíní a tún yẹrẹ a fàtà rẹ fún a fi rẹ níkùn a rẹ ní gbogbo èyí báyìí olóyè ah olóyè olóyè lèmi fún ọ nímọ̀ràn lọ́wọ́ mú ọmọ kú òun wájú mi. agbẹ̀dẹ ògún adá fún ọ wájú rẹ ògún ló mú ọ wábìrì. mo ti máa dọ̀dọ̀ rẹ lórọ̀lẹ́ tó yí ọ ìbọn ó ṣe fún mi ẹ pẹ̀rọ fún mi rí láti jó ti ṣe kí n bá yàn sí ẹran bẹ́ẹ̀ gbogbo bẹ́ẹ̀ la fẹ́ lọ tó yí ọ ọwọ́ àlàáfíà bẹ́ẹ̀ la fẹ́ lọ kúwọ̀ náà má bọ̀ má bọ̀ àbọ̀ àbọ̀ kó láyẹ̀wò sórí sotiri sori pé uh, ọjà nu sáwùsì sotiri ẹ kó wọn náà rí bó ṣe rí kọlá kọlá ṣàtúnṣe rẹ mo fẹ́ kó ṣe àtúnṣe fún un sọ̀rọ̀ mi yé ọ gbà. bàbá àjẹsà wọn lọ́wọ́ kì í fi irú funfun purọ́ ó ń purọ́ díẹ̀díẹ̀ bàbá àjẹsà ìbọn tó ń wò lọ́wọ́ yìí hmm. odindi oṣù mẹ́ta ló gbé lọ́mí tí mo fi ń pẹ̀ràn gbogbo onúgbà yìí ni mo ti fi pẹ̀ràn kí n tó gbélé ẹ lọ mo pọ̀yà mo pàgálà mo pẹ̀tù. ó ti gbàlàfíà rẹ̀ tán níbi ọ̀fẹ́ bọ́ kọ́ fi pa itu kọ́ fi pọ̀yà kọ́ fi pa gàdà kọ́ fẹ́ kébi tó fi pa ọ̀kẹ́rẹ́ lásán èlé pamọ́ gbà kò ṣàtúnṣe lórí rẹ̀ àbọ̀ ẹ̀ dà lójú wa gbà kọ̀yìn sí mi o ìbẹ́ dà lójú ni kọ̀yìn sí mi. ẹ má dá wọn lóhùn o èṣù rẹ má wò ó ràn o. ọdún àyè la gbé ẹ lọ mi. bàbá àjẹsà. kọjá kọ́ ni ẹ̀yìn bọ́ fún mi ọkọ̀ mọ́ yẹn. ṣé láti jọ mo ti gbé ẹran ìbọn roko sọ́kùnrin rí fún wa. Ah, ah. agbẹ̀dẹ mo wá ẹ̀rù ń bá rẹ̀ ni gbà fúnra rẹ̀ kó ọ̀gàn fúnra rẹ̀ yàn sọrí bíi ìdè kọ̀ọ̀kọ̀ sí ó yé mi kó wá ti fà á adó. ìbẹ̀rù ń bọ̀ ọ́ ni ọmọ mi á yan ṣe ṣùgbọ́n kí ẹ bá rí bó ṣe wí wàá rú màá ṣe fún ọ. ogun ló ń bá ṣeré yìí bàbá àjẹjà. ọ̀dà kí n yin bàbá mi. díjú rẹ̀ kọ́ yín. ṣé kí n yin. ọ̀yá yín. kí n yin bàbá mi. díjú rẹ̀. kí n yin.

bẹ́ẹ̀ bá gbọ́n jù mí lọ ọ̀dà lójú pé ẹ̀ lè gàn tó mí o ẹ̀gbọ́n mi sì ṣe bẹ́ẹ̀ èmi ò ló lọ́wọ́ nú ẹ̀gbọ́n wa tó kán lómi o àmọ́ ó jọ gàtẹ kò jọ gàtẹ ó fẹsẹ̀ méjèèjì ti rò. ọ̀rọ̀ jẹ́ bẹ́ẹ̀ ni rárá ẹ má já torí dídán ọ̀fọ̀n ká ọ̀ra wọnú eegun níjọ́ náà tí gbogbo nǹkan yìí tẹ̀lẹ̀ ọ̀dàná tí wọ́n ń wúre báyìí tàdédé la kẹrin kábíyèsí tó kẹrin tó tó mi kàrà adéwálé ó sì wẹ ó nínú odò ń jọ́nà pé ká tiẹ̀ fi lè rí kábíyèsí ká tó máa rí ọ̀sán ọ̀sán pẹlẹmbẹ kó ọ̀sán kó báyìí gbogbo ojú ẹ̀ lọ́yọ̀ ṣàǹdè. ó gbádùn. ó gbádùn. kí wàá lo lè rí kí kí nìkan tó lè mú kan lómi lọ́jọ́ nǹkan ẹ̀yẹ rẹ̀ ẹ̀ rí péjò lọ́wọ́ nú ẹ̀gbọ́n mi kan lùdò kò tí ì kan lùdò tán adéwálé <laughs> lọ́lọ́hun ẹ̀gbọ́n mi kejì ń jà fitafita kóhun ó dórí ipò kóhun ó dórí oyè ẹ sì ní ejò rẹ̀ ò lọ́wọ́ nú inú lejò ń lò. ọmọ àgbà pé ó tó máa yọjú sílẹ̀. mo mọ yọjú. ọ tiẹ̀ mọ̀ yán kí. èèyàn dà. ọ lè ṣe kábíyèsí kí n sì ní orí adé ó gbé ọ. àbọ̀ mọ bí mo ti jẹ́ nínú ìlú ni. mo mọ kódà mo mọ ju ń tẹrù kí mo mọ lọ. sọ̀rí mi ni yorùbá bọ̀ àsóòótọ́ lórí àwọn àgbà tó ní tí ẹrú bá ti pẹ́ lé alájọbí ní bú ṣé ní àwọn èèyàn tó ń sọ pé tẹ́yẹ bá pẹ́ lára ọṣẹ ìdọ̀ṣẹ ìyẹn máa ń fi fúnrun yín ní agbára ni tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ṣe bẹ̀rù nìyẹn. ta ló pa onítàn burúkú yìí kò sí ní dá fẹ́ni tó pa onítàn yìí. ọwọ́ àni kì í ṣe kábíyèsí tí bọ́mọdé ọ̀bà bá tàn yóò bá àrọ̀bá bẹ́ẹ̀ sì ni àrọ̀bá ń bá bá èké lèmi náà ni ò lu ọpọlọ bàbá ẹ ṣe làákàyè tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ wà láàfin gẹ́gẹ́ bí olórí ẹrú àwọn ọmọ inú yín jólóyè wọ́n sì ń ṣiṣẹ́ wọ́n ń ṣe ẹsẹ̀ gbé ẹ sì lè wọ́n làákàyè ṣé báwọn àgbà ní tí ó sí tàǹgìrì awo ò léwu ààrí adé ìṣẹ̀ǹbáyé gbogbo olúwa dàrú opolúkúmuṣu àwọn dìndìnrín ẹ̀dá dìndìnrín olóyè àwọn dàgẹ̀dẹ̀ lúná ọ̀tún wa ni wọ́n fẹ́ sọdún mẹ́mu sọmọkọ̀rọ̀ dání. Seyi tẹ́ wá jebi bí bàbá fún wọn ṣé kò wáyé kẹ́ ẹ pè wọ́n pé ẹ̀yin ọmọ yìí ń wọgbó rẹ o kẹ́ ẹ padà wọgbó ṣùgbọ́n gbàtà yìí náà ọpọlọ ẹrú ọpọlọ bẹ́ẹ̀ ló ní àbí gidi ẹrú ìjẹun gidi àjẹkù oúnjẹ lẹ́rú jẹ nígbàtà ẹ̀ oúnjẹ gidi jẹ yóò ti yóò n ò Ah, mo mọ̀ tọ́nà wọ́rọ̀ o mo sì kàbùkù ṣé òótọ́ kọ́ ló wí òótọ́ ló wí tó lẹ́dùn ọkùnkùn dáa. wá gbà báyìí o. di oyè di oyè wèmí rè. ẹ̀gbọ́n mi ẹ ká wà. mo sáré lọ fún sáré inú inú ogun mo lọ dáwọ́ tẹ́lẹ̀. ọ̀lẹ́ ẹ ìgbà tẹ́mi ò tiẹ̀ báyìí mo ti lẹ́ẹ̀mọ́ bá mi lọ́rùn ẹ ti mọ̀ pé ní ọdún mi mú ọ̀hún ó sì ti mọ̀ ọdún báyìí <laughs> níbẹ̀ mo ń lọ báyìí. di oyè kí ló dé tí ìfun tiẹ̀ tó dojú délẹ̀ ṣé wo ò mọ̀ wípé tí ò bá sí tàǹgìrì awo ò léwu. àgbàlagbà nùlù wa náà ni wọ́n ń kùn wípé àwúrẹ́ ọdún mẹ́mu ẹ wò wò àwọn olóyè tó kù dà ṣùgbọ́n mo mọ̀ pé èèyàn láṣọ tèmi tó ti ń bá bojú wẹ̀yìn tí mo rọ́ọ̀rẹ́ mi inú mi á sì dùn ara mi á yá gágá bí àbàbà bàbá mi bí wọ́n ṣe ṣọdún mẹ́mu tí wọ́n sì wúre bẹ́ẹ̀ lèmi kíní yóò wù fún yín torí tẹ́ ẹ fẹ́ ni. kábíyèsí aládé ló ní bàjẹ́ lórí yín. àṣẹ. ẹ rí tí a ò bá rí adé tá a fi ń ṣèwúre yìí eléyìí tẹ́ ẹ dé yìí tá a bá gbàgbé tẹ́ ẹ bá fi ṣe ìwúre ìmẹ́mú ìlú ó bàjẹ́ eléyìí ó lẹ́yìn àfi ká ṣe pẹ̀lẹ́ ká wá wá bá a ṣe rí adé ìwúre kábíyèsí aládé kí ìlú lè tùbà kó lè tùṣẹ. ohun tó kúrẹ́fù àwọn àgbà àwọn àgbà wọ́n ní àgbàlagbà ajáke èé ba àwọ̀ jẹ́ òwe àwọn bàbá mi nì wọ́n ní ìdání rẹ̀ lẹ́rú kábíyèsí o. ẹrú rẹ ti pẹ́ lé oṣù ń bá lájọbí. kábíyèsí o. àá ebọ́ ọba lónìí ilẹ̀ tọ́ba lórí ohun gbogbo tí ń bá ṣe àwọn aráàlẹ̀ ló ṣe é wọ́n wá lanu pàkà ó ti pàdé fáì ọwọ́ aṣọ wípé bẹ́ẹ̀mí bá fadé tí ń bẹ lórí mi ibi ń bá fi wúre ọdún mẹ́mu oní tí ó tẹ̀yìn rẹ̀ wá ẹ wò wò ṣìgìdì tí ó sọ fọlọ́ngọba pálá àárẹ̀ ọ̀wá mọ́ni ó dá mi lójú pé porí rè ó lè padà sí bí ó ti wá. ẹ̀yin ìlú mo yẹ o. ṣé ká sọdún mẹ́mu àbí a máa ṣe. a ṣe. abẹ́lẹ́yìn rẹ̀ kábíyèsí. bàbá wa ṣe ikú ọmọ kébí eku. a ṣe. ẹ̀yin ó sì máa kébí ẹyẹ. a ṣe. ọmọ èèyàn ó sì máa bí èèyàn. àṣẹ. torí pé wọ́n ní mọ̀jẹ̀bọ títí ní finú ṣe lé àgbò kété ní forí òkìtì ṣe yẹ̀wò ajíbá fún ọ̀bàrà ni kò sí tí wọ́n ń jagun kóyèkóyè ó ní wọ́n mọ̀mọ́ kóyin ní torí ní ó tó ojú inú yín fọ́ ẹ̀sìn fi tòde ríran tójú yín ló bá fọ́ ni ẹ̀yin bá lè fi wúre. adéyìnrè tó gbé yín ò bá fohùn fọlọ́hún kò ní tẹ́ yín lọ́wọ́. ibẹ̀ àbí ìṣòro kílẹ̀ ń wò ẹ jẹ́ mú ẹ jẹ́ mú. tá ń sọ̀rọ̀ èmi olóyè ní kábíyèsí. sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni níbo la wà ńgbà tí ń gbadẹlẹ bẹ́ẹ̀ náà dúró ni. gbogbo àjálù ti ń ṣẹlẹ̀ láàrin ẹ̀ irú ọ̀rọ̀ awo làbẹ́ sọ tá a fi wáyé tá a lè sọ lọ. èmi ni mo mọ nǹkan tí mo mú ọ wáyé wá fún sọ̀rọ̀ mi ti yọ. bọ̀ ẹ́. ẹlẹ́mọ̀nà jogbo lójogbo ni oògùn hmm? rí abẹnú gọ̀ǹgọ̀ gbé iná kalẹ̀ ó rè tó ti rí bó ti rí. mo fẹ́ fi hàn ọ́ lónìí ni o mo fẹ́ fi àwọn nǹkan kan hàn ọ́ torí bó o ṣe ń wò mí o ẹni tí ọmọ ni ní fi ní ṣe tí n bá jí atare lásán sẹ́nu nǹkan ni o tó jí ọ ìlẹ̀kẹ̀ àwọn ayé ló ń wò òní sórí gbogbo àjálù tí ń ṣẹlẹ̀ láàrin ìlú tí gbogbo ìlú òtùbà tí ò túṣẹ mọ́ ẹbí ah, wọn náà rántí ọmọ tó sì wò sòsò tó gbómi gbóná tó yí ilé yẹn lórí tí ìyá ẹ̀ bọ̀ kalẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ tí ìyá ń bọ̀ kalẹ̀ bí ẹran tí ọ̀dà. èyí ò ní gbogbo tí mo rò pọ̀ pé bírù nǹkan ẹ̀ bá ń rí báyìí ikú tí bá ń kojú bẹ́ẹ̀ ni dájúdájú òwe ní ń pa fún ni sọ̀rọ̀ mi ti yọ ìdínú tí mo fi á ṣe kínní mo sì mọ̀ pé ìwọ máa lò tèmi náà bá lò kò sí wàhálà kankan tó lè ṣẹlẹ̀ lù yọ́ọ́ máa fò á dání mo sì mọ̀ pọ̀ rẹ̀ mi nù mí ni ọ́. ilẹ̀kẹ̀ wà nílé. ọ ilẹ̀kẹ̀ lásán ló wẹ̀ ilẹ̀kẹ̀ àwọn ayé ni ọ mọ nǹkan kan èmi gúdúgúdú abẹ̀yìn jákàjákàn fúnra mi. sórí ìlú tí ọba pé ni ìníṣẹ̀kẹ̀rẹ̀ àbọ̀rọ̀ mi yọ sẹ̀kẹ̀rẹ̀ la bá débi sẹ̀kẹ̀rẹ̀. sẹ̀kẹ̀rẹ̀ tiẹ̀ bá ròde ìbànújẹ́. bẹ́ẹ̀ ni ìbànújẹ́ ò ní bá wa. àṣẹ àṣẹ. tèmi rè. sẹ̀kẹ̀rẹ̀ ni bó ṣe. ilẹ̀kẹ̀rẹ̀ ni bó ti wà yìí sórí bó ti ń wo lásán ọ gbọ́dọ̀ mọ́ mi lójú ah tó o bá mọ́ mi lójú nǹkan burúkú ó ṣẹlẹ̀ bí o gbẹ̀yàn bá wù ọ́ tó bá yín mú báyìí kọ́ ọmọ rí olú ẹ̀ imú rí ó jẹrà dénú ni. tí n ò rí tó kàn yín sí ẹ bó ti á wà yìí tó bá ti á gbé ọrùn tán tí èèyàn bá dì mọ́ tínú rẹ̀ ọ̀bá dá sí tiẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ó gbẹ fún mi ah ọmọ nǹkan kan lórí bó ti á wà yìí àwọn aráàlú yóò jẹ fún ọ yóò jẹ fún ọ o jọ́ọ̀jì ọwọ́ èlò ló fi gbà tàbá pè ọ́ lọ́gbẹ̀rì ní ìsìn ọmọ bínú ọwọ́ èyí ló yà á fi gbà ọwọ́ èyí ọwọ́ èyí là fi gbà. ó ti gbó ẹnu ó ti dòun ó lè fi yí kún báyìí ó ti dọ́kun sí ọ. èyí tí wọn kọ́ ló tẹ́lẹ̀ nǹkan. àwọn àgbàgbà yìí ló gbúdúgbúdú àbẹ̀yìn dákẹ́ ní ẹ̀mí ní ẹ̀mí ní tó o bá ti gbé kọ́rùn bó ti wà. ọkọ rẹ wá wọlé gbọ́dọ̀ máa lọ ìdí ọ̀gẹ̀dẹ̀ lọ gbọ́dọ̀ padà sí sọ̀rọ̀ mi ti yí ọ. ẹlẹ́gbọ̀nà òfin ẹ̀mí ni. òfin kí ni iná mi ni. ó ṣe é ṣe ṣe bọ́ọ̀lù ṣe líla

bàbá olóyè olórí. bàbá ńkọ́. wọ́n bẹ ẹnu ilé. bàbá àkíyèsí. Ah, bàbá ò lè jáde. bàbá ò lè jáde kí ló dé kò sí nǹkan kan àwọn ò lè bóde ni. kí kábíyèsí ọ̀nà ti wípé láyé olúgbọ́kọ̀bàjẹ́ o láyé àrẹ̀sàkọ̀bàjẹ́ o láyé ọwọ́ ọ̀rọ̀gún àgàkọ̀mọ̀bàjẹ́. lóòótọ́ ni ìlú yóò fara rọ̀ ogun lọ́tún ogun lọ́sì ẹlẹ́mọ̀nà àtọ̀jú wọ́n ti para wọn wọ́n para wọn. wọ́n ṣe kí ni wọ́n para wọn. lẹ́yìn lọ gbọ́ èmi ò rí ibi tí èèyàn ti mú ọ̀bẹ tó sì ń pọn báyìí ìfìn ìfìn ìfìn ó sì fanu ara rẹ̀ ìfàì wọ́n wá mú ọ̀bẹ lọ́wọ́ kìmọ́lẹ̀ ló fi sí eh, ọ̀nà fún ẹ̀ ní bá ń du ìsìn ìsìn ìsìn ìfẹ́ ìfẹ́ ìfẹ́ àfi pa ní gògóńgò rẹ̀ bá gògóńgò ẹ̀ ló bá já pàù. tánu bọ́lọ́yè ògùn tádé ni. tó bá wá rí báwọn bàbá to hmm. jẹ́ pé àrùn tó ń ṣogójì òun ló ń ṣọ ọ̀ọ́dúnrún àrùn tó ń ṣàbọ̀yadé nǹkan. gbogbo ọlọ́yà ní í ṣe. bá wá rí báwọn eh. ẹ̀ka lọ ní ah! ṣe wá rí báyìí ná odidi ìlú ìbátẹ́fin kò jẹ́ jẹ́ bẹ́ẹ̀ ó bá rí bẹ́ẹ̀. adébáfù ìyá wọ́n ní méjì abúlé alára adébáfù alára wọ́n ní méjì awọ ajẹ́rò adébáfù ajẹ́rò adébáfù kòròmádìyẹ tí ń lọ kòkòkò kókòjọ kòkòkò kókò lójú ọ̀já mi lójú àwọn wọlé lẹ́ẹ̀kẹ́tù adébáfù ìsọ́lọ́ọ̀sẹ̀rẹ̀ méjì gbogbo tó bá wù ọ̀rẹ́ mi báyìí máa bá odò yìí sọ yóò sì máa ṣe bẹ́ẹ̀ olúgbòhùn ó sì máa gbà á. tó ìwọ odò yìí torí ẹ̀gbọ́n mi tó wà lórí ipò ọba ni mo fi wá báyìí o èmi ló yẹ kí n bọ́ sórí ipò ọba àmọ́ torí pé ó jẹ́ àgbàlagbà ó fi àgbà rẹ̀ mi jẹ ló fi jọba mo wá wò pé àsìkò tó lò ti tó yẹ kí mi náà bọ́ sórí ipò mo wá fẹ́ gbogbo ọjọ́ kọjọ́ tó bá ti fẹ́ ṣe ayẹyẹ irú ọdún wa tó ń bọ̀ lọ́nà ọdún mẹ́mu kó ń fúnra ara rẹ̀ ó gbéra kó máa bọ̀ lódò kó fẹsẹ̀ ara rẹ̀ kó fi kó sódò kí gbogbo ayé lè bá àrírú ikú tọ́pa bó ṣe wù mí nù. ẹ̀rín làórí yọ̀dà fún yín. ti sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé lóòótọ́ bó ṣe ṣe ní wọ́n ń ṣe bó ti ṣe ó yẹ kó ṣe bó ti ṣe kó bá lè rí bó ti rí òun gan á mọ̀ pé màá kàn lára gbá kàn sí gbogbo gbogbo ìlú á tìgbà á tìgbà ó dìgbà. ẹ ṣeun o. kúdẹ́ fi òwẹ́ mẹ́ta ni mo pè ọ́ wá gbéra lẹ̀ fún dìde ní wàrà ìsàsà ìwọ gan tó sọ̀rọ̀ ẹ̀dọ́ lórí ẹrú ó kì í ṣẹrú àmọ́ mò ń padà bọ̀ wá lórí tiẹ̀ mo fẹ́ rán ọ sọ lórí awo wọn kó ní mo ní kán gbé ètùtù náà rán ọ kán ṣe bó ti ń ṣe kó bá lè rí bó ti rí kí ìlú lè tùbà ó lè túṣẹ ó yá gbéra lẹ̀ iṣẹ́ náà kàn èmi lọ jìnnà sí mi pọ̀. kàṣíláàmù. ẹ ọ̀rọ̀ ìyàwó mi àfẹ́sọ́nà òun wá síwájú yín. kí ló ṣe. ẹ kò sí láàbúrú pé kí ẹ bá mi béèrè sí i bí a ó ṣe yọ gbẹdọjú alẹ́ tábàámù ò ní gbẹ̀yìn ọ̀rọ̀ wa. ẹ àjọ dalẹ́ ni. ibi tẹ́ ẹ lọ náà yé mi àmọ́ kinní kan mo fi á mọ̀ ní pé. nígbà tó jẹ́ pé irú aya tẹ̀ ń wí yìí ọkàn yín ló yàn. ṣe bẹ́ẹ̀ yín lè fẹ́ wọn ò fẹ́ fún yín. aya yín ni èyí tó ṣe pàtàkì ń bẹ ni pé ẹ nífẹ̀ẹ́ ara yín dínú ẹ mọ̀ jẹ́ kí nǹkan tó ń bẹ nínú tí a mọ̀ fi pamọ́ fúnra wa ìyẹn ò ní mọ́ mú ìfẹ́ dọ́jú alẹ́ ẹ wò mí ọjọ́ alẹ́ ó dà àmọ́ mélòó mélòó yìí tá à ń béèrè ìsìn náà tó jẹ́ pé wọ́n bá kọ̀ láti fi inú ara wọn tàbí láti gbọ́ràn síra wọn lẹ́nu tàbí láti rí nífẹ̀ẹ́ ara ẹni dénú ìjà náà ló gbòòyìn rẹ̀ àmọ́ kó mọ̀ wá rí bẹ́ẹ̀ ẹ̀yin náà ṣeun tí mo ní kẹ́ ẹ ṣeun ẹ rí i pé dídùn lọ́sọ̀ọ́sọ̀ agbára àwọn tó nílé ayé a sì ní ṣubú dání ọmọbìnrin mọ̀ jìnnà sí mi gan ẹ jìnnà sí mi ó sì níṣẹ́ tá a mọ̀ ń ṣe fún ilé kọ̀ọ̀kan tí mo ti nérò ó yẹ kẹ́ ẹ ti wá ṣe mú tẹ̀ nérò pé torí ìyún lẹ́sẹ̀ wá ni ẹ wo àwọn ẹgbẹ́ yín tó kù wọn fi ọ̀dọ̀ mi níbí lẹ̀ àrẹ̀mọ gan bí ọjọ́ mélòó kan náà sì wá síbí àmẹ́yìn bá a bá rí yín lẹ́ẹ̀kan ọdún àti yípo ni ẹgbà rẹ mọ́ ẹgbà ìdòlù eh, ah, ẹ bá fani gbólóhùn. <laughs> tó ìfọ́ ọgbọ́ o iwájú ọpọ́n ọgbọ́ o ẹ̀yìn ọpọ́n olùmúlọ́tún ọlọ́kànlá ló sì iyọ̀ gẹ́rí afọkọ́yẹrí alákòore wọ́n fi re pé bí o kọ́ mọ́ fi bí péré kọ́ mọ́ fòlù fọ́ bàbá fọmọ lójú aríran ìwọ́ làwọ̀ èmi lọ́gbẹ̀rẹ̀ eh. hmm. ọ̀sẹ̀ rí o ọ̀sẹ̀ rèé hmm. ọmọọba ìfanikín eh, oh. ọ̀nàmìlà ní ṣe ń pẹ̀lẹ́ eh, ọ̀nàjìdì ara ọmọ jẹ́ àmọ́ ifá wa ń sọ kinní kan fún mi o ó fi yé mi pé àyànmọ́ ògbóògùn hmm. orílẹ̀ lẹ́jọ́ àmẹ́yìn náà wá níṣẹ́ tààbù àkàntẹ́ẹ̀sì kódà bẹ́ẹ̀ bá kọ̀ láti ṣiṣẹ́ òun àwọn èmi tí ó tara rẹ̀ bọ́ yóò pọ̀ o ẹ sì gbọ́dọ̀ ṣe ni kẹ́ ẹ lè gbẹ̀mí àwọn èèyàn là ṣé ń gbọ́rọ̀ mi arọ́mọba tó dẹrú rí aríwọ̀fà tó dọlọ́lá tó dọlọ́lá àpadà sí burúkú ò ní kàn wá ló dífá tó jẹ́ kóhun tá a ti yàn látọ̀dọ̀ba mi òkè òun náà ni ẹ̀dá ọmọ gbélé ayé sí àbá àsìtùtù ká ṣe tútú gbogbo rìn tí kádà tí oníkálùkù ti kọ́ pé òun rìn láyé òun náà ní ó rìn ibi tá a bá ti sí kọ́pá àdì àdì bẹ́ẹ̀ náà ni ẹ gbọ́dọ̀ mi yé bó ti rí nù ẹ wá rí iṣẹ́ ńlá tá à ń wí ọmọba iṣẹ́ tó le díẹ̀ ni àmọ́ dandan ni fún yín láti ṣe ìlú kọ̀ọ̀kan lẹ́ràn lọ́wọ́ kì í ṣèlú méjì kódà bí n ti ń wò ó bí fati ń sọ ó tó lù mẹ́wàá tàbí kó jù bẹ́ẹ̀ lọ tó jẹ́ pé èyí sì ni okùn ẹ̀mí wọn bẹ lọ́wọ́ rẹ̀. Hmm. àti ibi tí ọ̀rọ̀ babaláwo olúwa àjọṣí yóò já sí rèé. wípé kí n lọ sí ọ̀dọ̀ olúwawo ìlú òdìkejì tó ó di ṣíṣe náà nù. awo ìrẹ́mọ wá rí o ìlú bá tẹ́fìn ni mo ti wá ààfin ni mo sì ń gbé èmi ni ẹrú tó dàgbà jù nínú ìlú wa yìí ọ̀pọ̀lọpọ̀ ọba òun ni mo sì ti lò lò lò lò tó ti délé dùwà nípè àmọ́ lásìkò tá a wà yìí eku ọ̀kẹ́ bí eku mọ́ bẹ́ẹ̀ ni ẹyẹ òun náà ò ké bí ẹyẹ mo wá wò ó pé ah, ah, bá a bá porí ajá a sì porí olùgbóró tá a fi lù ú kò gbọdọ̀ bàjẹ́ lórí àgbà náà fi wá tẹ̀síwájú onígbà ń bá dọ́dọ̀ àwo olùmọ̀ràn kó jẹ́ kí n bilẹ̀ léèrò gbàǹbà bilẹ̀ léèrò ẹ̀ṣì láyé wa. yóò dáa fún ọ. ayé ọ̀rọ̀ yín ti ń bẹ́lẹ̀ yìí ọ̀gbọ́n mi kò tún láǹṣẹ̀ṣẹ̀ dáfá kan sí mọ́ ifá ti dára rẹ̀ ọ̀gbọ́n mi ó gbè fónfó lóhùn nífa yín tẹ́ ẹ dá hmm. ọba yín lọ́fẹ̀ẹ́ ya olórí kunkun ọ̀gbọ́n mi yóò hmm. bá ṣe pé lọ ya olórí kunkun yóò ti mọ̀ pé ogbè fomfó lónìí ni nítorí ogun àgbọ́tẹ́lẹ̀ ni kò gbọdọ̀ parọ́ èyí tó bá sì gbọ́n ẹ gbọ́ ọ̀nà tí ogbè yín wá lè gbà kó lè tètè róhun olóhun fífó lóhun nìyí o ètùtù lẹ́ẹ̀ṣẹ̀ o ètùtù lẹ́ẹ̀ṣẹ̀ ẹ hmm. bá ti á pèsè ètùtù ọ̀hún kalẹ̀ ìwọ. ìwọ lọ gbẹ́bọ náà gẹ́gẹ́ bí olórí ẹrú àgbà ọ̀gbọ́n mi. ìwọ lọ gbé ọ á gbére etí odò tí ọba àná kú sí gangan ibẹ̀ lọ́ọ́ gbé ẹbọ yìí lọ. tọ́ ọba ti gbé síbẹ̀. ohun tí olóhùn ń béèrè ọgbọ́n mi tó edipojú ọba èyí ń rà ohun tí ń béèrè yọ̀wá tibẹ̀ jáde ẹ̀ àráàyè funfun lóhun bí ìfọ̀n tẹ̀ dá ẹgbọ́n àbẹ́ ẹ bá ti ṣèyún ọ̀tọ́ o. àbọ̀rúbọ̀ yẹ o àbọ̀yẹ wọn àbọ̀lúbọ̀sì ó kíyà àbọ̀lúbọ̀sì ó àbọ̀lúbọ̀sì ó ó pè ohun bólóhùn kọ́rùn ó mọ́ tó àwọn náà ṣèdìbò àná ká lè mọ̀ pé àwa náà gbìyànjú nílùú bá tẹ̀sùn tí wọ́n bí wá sí. kábíyèsí o kúrẹ́fù wọ́n làwọn lọ sí ìlú òdì kejì àwọn lọ́ọ́ dífá wọ́n ní kó gbé yín ó fohùn fọlọ́hùn kábíyèsí ẹ̀yin náà sì mọ̀ wípé ní ìlú wa yìí gbogbo ifá tó ń dá fún yín ni pé kí ògbé yín kó fohùn fọlọ́hùn àwọn òpin jí gbogbo fáwọ́nù àwọn ń bá jẹ́ pé a fún ohun fọlọ́hún ní ìsìn ń bọ́ lámọ̀ tá a fẹ́ wá olóhun sí tí a fi fi nǹkan fọ́nù nǹkan. kábíyèsí wọ́n ti yan ohun ẹbọ wọ́n sì ti yìn jù wọ́n wá wí fún àwọn nígbà tá a bá ti lè ṣe olóhun ó yọjú wọ́n yọjú kábíyèsí. nígbà tán ni àbọ̀dé sì ti ka nǹkan ètùtù ṣé èmi náà ni wọ́n wà tún gbé ètùtù pẹ̀lú ipò tí mo wà yìí. kábíyèsí aládé ẹ̀yin kọ́. àwọn gangan ni nítorí pẹ̀lú tó mojú oògùn nípa bìnrin kábíyèsí. bọ́bá wá rí bẹ́ẹ̀ tó lè wọ́n lọ rè ọ́bọ̀ rè nítorí mọ̀jọ bó títí báyìí ní fi dún ogbó torí àgbò òkété ní forí òkéjì ìbèrè ajílọ́gbọ̀n bàrà nìgbòsè ń jọ wọ́n ń jagun kúyìn kúyìn ó ní wọ́n hàn pọ̀ ní iye tẹ̀lé torí pé kan báyìí ní í ṣe ọkọ̀ tuntun bẹ́ẹ̀ ni àlàkalẹ̀ tó sì wọlé àní ń lo àdúgbò báyìí lọ́wọ́ ìwé ni. àwa wá gbó pàtólùkọ náà tá à ń kú bẹ́ẹ̀ àní ní ìkíá hmm. ẹlẹ́dàá ń padà lẹ́yìn ìwọ èmi ìlú bàjẹ́ fún wọn tún dé o ẹ má jẹ́ ó bàjẹ́ lórí mi yìí o kò bàjẹ́ ní. ohun tí babaláwo òdòdó sọ fún ẹ ló ṣẹlẹ̀ yìí o àwọn ọmọ rẹ̀ wà lẹ́yìn rẹ̀ nítorí ewu tó wà níwájú rẹ̀ ni a ṣe pa aṣọ ara rẹ àti ẹ̀gbọ́n rẹ dà máa lọ àǹtí ẹ. ẹ ṣe wọn dúpẹ́ o ọ̀tàlélẹ́rìn gba irúnmọlẹ̀ tẹ́ ẹ gbèmí náà lẹ́yìn òòṣà òkè ó gbèyìn lẹ́yìn o ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe wọn o òòṣà òkè ó gbèyìn náà lẹ́yìn o. Bolsonaro! wẹ̀yìn wò nítorí bẹ́gún bá fi ṣọ ẹ̀yìn ní fi sí. èèwọ̀ òrìṣà wọn ò ní wẹ̀yìn wò nítorí iwájú iwájú ni ọ̀pẹ ẹ̀bìtì mi ò máa ré sí iwájú ni ó máa lọ o wọ́n ti ní n ò gbọ́dọ̀ wẹ̀yìn wò n ò sì ní wẹ̀yìn wò bẹ́ẹ̀ ni mo wí. à ń gbọ́mẹdìyẹ lọ́wọ́ ọkú ó ní wọn ò jẹ́ òun rà kìtàn lọ jẹ̀ ṣé wo mọ̀ pé àwọn awọ́ àwọn àwòrò ṣàṣà àwọn ni mo ìwọ ẹrú lásán lásán ò rèé ìwọ gángan lẹ́bọ̀ ọ̀hún. ó dáa wò ó wọ́kàn rẹ̀ ń ohun tí ń bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò wí fún mi. Hmm ọmọ ọlọ́mọ lọ́dún ránṣẹ́ dé tòrutòru òdodo mọ̀ ní. wọ́n wá ní kí n rèé kú. bákan méjì lèèyàn mọ́ ń bá lóògùn kí n wá gbẹ́bọ̀ yìí kalẹ̀ wọ́n gbé náà ni nítorí pé odidi ènìyàn kan ní fẹ̀mí rẹ̀ kalẹ̀ fúlùú kílù lè tùbà kílù lè tùsẹ bó bá jẹ́ pé lórí ètùtù yìí ni ni ó bá mẹ́mí mi lọ mo ṣe tọ́nu àmọ́ tẹ́lẹ̀lù wa bá sọ pé lórí eléyìí òun lẹ̀mí mi ó bá wá là lé lórí tí wọ́n làlùyọ orúkọ tèmi náà ní parẹ́ á jẹ́ pé lórí tèmi báyìí tí mo pé tutù yìí kalẹ̀ òun ni gbogbo nǹkan fi tùbà ló fi tùṣẹ n ò ní padà n ò ní dẹ̀yìn o. ìbátẹ́fin o ẹ̀yin ládéládé. ọ̀pọ̀lọpọ̀ ọba lèmi olórí ẹrú yìí ti lò nínú ìlú wa yìí ẹ̀sìn mi ẹ̀sìn mi ni mo dé ṣe ń jẹ́ kóòtù gbà kóòtù ṣe fún wa nínú ìlú wa yìí jẹ́ kóòtù tùbà kóòtù ṣe o kábọ̀ náà ló kó bí wẹ́rẹ́ kábọ̀ ká kó tán wà lábóṣo ó ẹ̀sìn nìyí o kárí bá ti ṣe é kárẹ̀ náà gbé gbà oníkàṣètùtù olótùú ìfẹ́ ẹ̀sìn ni dákun yàbọ̀ kọ́ bí èdènú o bí mo ti máa ń gbé wáyé náà ní o ẹ̀sìn mi ni kárí bá ti dé ká ràn gbégbà o kábọnú ìlú yìí kó máa bí wẹ́rẹ́ káwọn àkókò máa sanwó àlàbòṣù dákun o dákun o kọ́ dábọ̀ kọ́ ọ bìdè ìyèdénú kọ́ọ̀ fi lè dé gbogbo ara ètò òní tìwá o ọ̀sẹ̀ mo dúpẹ́ o ọ̀sẹ̀ mo dúpẹ́ o àní o. Hmm. lọ ẹ lọ mm. ẹ lọ. Mm. èyí náà fẹ́ lọ ẹ wàá jí mi. baálé mi ah, eh, ẹmi ló dé ah, ẹ dẹ́kun ẹ má pàdé ẹ pa mí lẹ má pàdé ká ah, olóore mi olóore mi ó kárì olóore mi ó mọ̀ ṣe olóore mi ó ṣe eh, olúwa má ṣe dúpẹ́ lóhun ìfọ̀ọ́lẹ́sọ̀ọ́. ṣe ó ṣe ó rojú rí ọlọ́run ó rà á láàánú ah, kí ni bá ti dùn tó kó jẹ́yàn ní wọkùnrin yìí ah, olúwa ó mà ṣe ìjẹ́ tèmi ò ní gbé ìyẹn ni pé tèmi ò ní gbé olówó orí mi ọmọ gbádé yan ká. bó o lẹ ti rí. ṣé bí ọmọ mi rè láti kékeré tí mo ti ní ẹranko inú gbógbé ìrìn tí mo ló gbọ́mọ mi sá lọ nù ó dà ìmọ̀ bí mo ṣe lè lọ́mọ láyé ṣùgbọ́n ṣá o ìdúró sí ìbẹ̀rẹ̀ òsì o torí bó ṣe dé báyìí wọ́n ti ti gbọ́ ròyìn yóò ti kan ẹgbẹ́ ìlú máa wá gbígbà. olórí ẹ bá sì jẹ́lẹ̀ ọmọ. olórí hmm? ṣáàjì lẹ́ẹ̀mọ̀ wa lọ ni ẹ ṣe jẹ́ kílẹ̀ mọ́ bílẹ̀ bá mọ́ á wà kọ́tà ṣe. ẹ ṣe mi ẹ wá wọlé. mo ẹ ṣe ọkọ mi ọkọ mi.

ìpàdé pàjáwìrì yóò wáyé láàfin lórí tí ń ṣẹlẹ̀ nílùú wa iná dẹ́kù òkè bí eku dẹ́yẹ òkè bí ẹyẹ kódà tọ́mọ ènìyàn ò sì fọhùn bí ọmọ èèyàn torí irúkèrúdò tí ń bẹ nílùú wa yìí ló ní ẹ wá fún o wọ́n ní kí eku ilé ó gbọ́ ọ̀sán fún toko káàdì wọn gbọ́ kóró fún ọmọ ẹ o kẹ́ ẹ yọjú mo wí ire àbí wò wí ire. mo wí ire. bẹ́ẹ̀ tí ẹ̀ ní wò wí ire. ọmọ ire. ní ẹsẹ̀ aró. mo ránṣẹ́ pè yín tá a bá wò ó àwọn aráàlẹ̀ wọ́n ní kí n ránṣẹ́ pè yín kí n jẹ́wọ́ ara mi níwájú yín. ẹ̀yin ará nítorí ẹ̀yin ará kábíyèsí olórí kan ni mo wò ó ní. ẹ̀bìlà ah, ah, ẹ̀bìlà ẹ̀sùn ẹ̀yìn. ẹ bila bila bila bila. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. ẹ dákun o gbogbo ará ìlú ìbátẹ́fin oh. ẹ̀bẹ̀ mo bẹ̀ yín ẹ bá ń bẹ bàbá wa kábíyèsí kó dákun kó dábọ̀ kan fi èdénú gbogbo ẹ̀ṣẹ̀ tèmi àtọmọ mi àti baálé mi kábíyèsí àná tó bá fi ṣẹ̀wọ̀n kó dákun kó forí jì wá ìyà yìí ti tó gẹ̀ẹ́ ẹ̀yin ìmúmọyè àsìkò yìí ni èmi ti ẹ̀dẹ̀dẹ̀ wá gbà wípé àwọn aráàlẹ̀ ń bẹ ní ẹ̀yìn mi ẹ̀bẹ̀ tí àwọn sọ pé wọ́n wá bẹ̀ mí àwọn kí wọ́n bẹ̀ mí èmi lèmi ọbẹ̀ wọ́n tí gbogbo wa bá rántí ní òní bí ọdún mélòó kan sẹ́yìn tí à ń ṣe kábíyèsí wájà ọba àná nígbà tá à ń ṣe ọdún mẹ́rin gbogbo ọdún náà wípé ó bẹ́ sódò ni. bẹ́ẹ̀ni. èmi wò ni wípé ẹ̀gbọ́n mi ti ń bẹ lórí ipò ọba yìí èmi ló kí n jẹ ọba ọ̀hún mo sì tètè kú òun bẹ̀ mo bá gbéra mo bá lọ bá bàbá kan tí wọ́n ń pè mí. adífá fún wa lára wọ́n ní méjì àwọ̀ ajẹ́rò adífá fún ajẹ́rò adífá fún òròmọdìyẹ tí ń lo kòkòkò kókòjọ kòkòkò lójú ọ̀já mi lójú àwọn ọmọ nílé kẹ́tù adífá fún ìsánlọ́sẹ̀rẹ̀ mi ọgbọ́n tó bá wù ọ̀rẹ́ mi báyìí máa bá odò yìí sọ yóò sì máa ṣe bẹ́ẹ̀ olúgbọ̀n ó sì máa gbà á. tó ìwọ odò yìí torí ẹ̀gbọ́n mi tó wà lórí ipò ọba ni mo fi wá báyìí o èmi ló yẹ kí n bọ́ sórí ipò ọba àmọ́ torí pé ó jẹ́ àgbàlagbà ó fi àgbà rẹ̀ mi jẹ ló fi jọba mo wá wò pé àsìkò tó lò ti tó yẹ kí mi náà bọ́ sórí ipò mo wá fẹ́ gbogbo ọjọ́ kọjọ́ tó bá ti fẹ́ ṣe ayẹyẹ irú ọdún wa tó ń bọ̀ lọ́nà ọdún mẹ́mu kó ń fúnra ara rẹ̀ ó gbéra kọ́ mọ́ bọ̀ lódò kó fẹsẹ̀ ara rẹ̀ kó fi kó sódò kí gbogbo ayé lè bá ríru kú tọ́pa bó ṣe wù mí nu. wo ìdá òwe àgbẹ̀ máa ń gbọ́ òṣòwò inú malẹ̀ apá ṣẹ́sì ilẹ̀ abẹ ní ara òtún nífẹ̀ẹ́ o nífẹ̀ẹ́ lẹ́ẹ̀kẹ́ ó tún nífẹ̀ẹ́ lóko ó tún nífẹ̀ẹ́ lọ́la tó fi délé ọwọ́ ọlọ́gún ọlọ́mọ ògbóòye o yóò ṣe bẹ́ẹ̀ yóò jẹ bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ olúgbòhùn ó gbà ó yànṣó àṣẹ ti gùn. ọ̀yẹ́yẹ́ ìkúyẹ̀ lórí adéyẹmí ọ̀yẹ́yẹ́ o. èyí ah! tẹ́lẹ̀ nu gbàgede ẹ̀rín dòfo. kọ̀mọ̀tì ìtàn nígbà tí ọba àná kú tán wọ́n wá gbé ifá jọlẹ̀ ifá níwọ̀n wọn ò gbọ́dọ̀ jẹ adelé pípé ọba ní ká jẹ wọ́n wá níta ní ifá ọ̀hún mú wọ́n wá ní ọmọ ẹ̀gbọ́n mi tó fi ilẹ̀ nì. àwọn olóyè wá náà ló sọmọ tí ò ju ọmọ oṣù mẹ́fà lọ láì jọba àwọn òsì mọ́ tí bẹ́ẹ̀ báwa ni adarúgbò nìjú. mo wá gbọ́ pé wọ́n sọ bẹ́ẹ̀ pé wọ́n sáfẹ̀ẹ́ tẹ̀lé ti fá mo ṣe tó gbéra nù ú pé iná ọ̀tán lásán mi nù ọ́ ẹ̀jẹ̀ ò lè tán ní èékánná. ẹ ṣe eré. tá ń sọ̀rọ̀. Ah, kábíyèsí o. ẹni bá sọ̀rọ̀ yóò wọ̀n ládàá wò ẹ̀sùn ah, yìí rọ̀. kọmọ tí ì tàn. Ah. ó tún kù ní fọ́ọ̀mù. ṣé ẹ rí èyí tó tún kù tí mo fẹ́ sọ ní ìsinmi pé kọmọ tí ì tàn. Ah. ṣé rí gbọ́ oyin tí wọ́n sọ wípé mo gé èmi àti àwọn èèyàn wọ́n ti tọ́ka bíi tí ọgbọ́n yín wà fún mi ni. Ah. Ah. ọ̀tán ọmọ tí ìtàn. Ah. ó sì tún kù kábíyèsí. mo wá fẹ́ kí á mú ọmọ yìí kí wọ́n mú wọnú ilé kí wọ́n mú lọ sí ìpèbí mo ti yóò gbèmí ti fún fún lóhùn ọmọ ọlọ́ọ̀lì léjẹ ìtọ́jú náà ló yé bàbá olóyè tó mo máa dúpẹ́ lédùá ti wáyọ lọ́jọ́ kan. bẹ́ẹ̀ni. ìmọ́lẹ̀ ti dé òkùnkùn paradà ẹgbà adéwúre yíre ògbè ti fòun fọlẹ́ òkú. Ogbe ogbe fòun fọlọ́hún sì fohùn fọlọ́hùn sẹ́ o inú gbogbo wa máa ń dùn o lágbára bẹ́yìn ẹ̀jọba ń sùn. ó bẹ̀rẹ̀ àti fọwọ́ lọ́wọ́ sọ́wọ́.